كنا جبالا في الجبال وربما سرنا على موج البحار بحارا بمعاهد الإثم كان هدانا قبل الكتائب يفتح الأمطار لن تنس أمريكا ولا أذنابها ضحكاتنا والبرج يقذف نارا كنا نقاسم للسيوف صدورنا لم نخش يوما غاشما جبارا لم نخش طاغوتا يحاربنا ولو نصب المنايا حولنا أدوارا كنا جبالا في الجبال وربما سرنا على موج البحار بحارا ندعو جهارا وغوصنا يا رب فوق كفنا نرجو ثوابك مغنما وجوارا كنا نرى الأصنام من ذهب سنهزمها ونهزم فوقها الكفار لو كان خير المسلمين لهزها نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ọmọdé ló sí ajẹ́ni ọ̀nẹ́yìn ẹ̀wọ́rẹ́yìn náà yìí kọ́ ẹ̀wọ́rẹ́yìn bá ẹni ohun jùmọ́dẹ̀ ahẹ́rẹ́ ene lai akahe tace cehi na turu hulewu a tike na onuntun muhi sallallahu alaihi wa sallama ni jirawar makaban madina ana tare yonin ba inuhu inu april nilai 2013 ini ah, osanana arwaye nawad bint abdullah hafizahallah anasir gona ne sifatul mu'minatu sadiqa o ni madakarai ini almu'minatu sadiqa wa tarbiyatuha li abna'iha aminu mukuni ana dawo muri ọmọ ire ọfífà anáìka ọsí yujan dọ́ka gbanwú ní ọ̀n mẹ́mẹ́mẹ́ka ejú ẹni ẹ̀yọ́ púpọ̀ gbòòrò har jíjí ẹni ọfífà bẹ́ dọ́ọ̀rọ̀ dé òsì dé á sí lọ́pọ̀ na wọn ni kó jẹ́ ní tírẹsúka ẹ̀kọ́ kùránù mọ̀rí hìrẹsú ètí ìsàlọ̀ ikọ̀ àti àkókọ́rọ̀ ìjọ ìdáná ìkà tó yẹ tọ́banyà dẹ́nẹ̀ẹ́mẹ́ lọ́sùtọ́ àfọ́rọ́ radiyallahu anha anáìka na mụ abujahal o wana na ya muko ko muri abi na ya muko to muri sallallahu alaihi wasallam gawa anyele a e try abujahal ene o ase parawi ile da eje badu situ doto eh, muaz doto waka en manre ko abu kuma ile ya ọ̀rọ̀ ẹni dábùjá àlẹ́yà dábùrọ̀má ní ibùnà ọ̀fọ́nà ṣe eré ìrẹ́ wa ọ̀ntí jíjẹ́ ní ìhìlá gábùjá bẹ́ẹ̀ tó wọ̀wọ́n ẹ̀mú bẹ́ẹ̀ tó tó tó ìmáǹtà dábùjá àlùmányẹ́tẹ́ na

anna mu'az ibn afro ka adọwe ka mu'az ibn afro ini iji emebeba awu ọrị mu'az anar mu'az na ni inama ta'ana aba jahal ijo jisan wa bu jahal enwo akbala alaihi ikrima ibn abi jahal di ikrima ibn abi jahali doka ni deri ka a a ijo no bi ojo no radam do ma nyetera ni ikrima awana wala sahabi

Fatuhu Maka, the conquest of Maka, ee agwụ ikene dị osi ikirima na zakwete ya annabi sallallahu alaihi wasallam doka onora wada ni onora wada ko mori kuma ikrima onu sunre wawe ku so ore du wawe usanora wada islam dusanika ya rasulullah wa ma na tamika mana si ikrima oba mbe ana mana da kinna na ko koko mori ayan ba na shore ezebawo kuma wa shayin return kuma na shore don to haka na shore ka insha Allah ta'ala ẹni bí àmẹ́ dẹ́ ìgbìtì náà so ìjá náà anyị ọrịghị ọna ẹ̀ka ọba na ọnyịda ẹ̀ka ọrịghị ọna náà na dẹ́ ìfẹ́ krim anan etu aha náà ẹ̀ka ẹ̀dẹ́ ẹ̀kwọnye enyiri ya ọbụdị enyiri ya ya ọrịghị ẹ̀nụnụ dáa masọbọdụ sọ na nye nwe dáa anyị

ọmọ ikú mori ọwá ni ọ náà ní ìtura ndọ́ka iṣẹ́ tó anyị kàálẹ̀ ẹ̀wọ̀n asáàsọ́ ni rẹ̀ anyị bụ sáàmì ọ̀dọ́ka àwọ̀ àìwọ̀n tó mori ọ̀ka ọmọ ẹ̀ka ẹ̀mì jẹ́jẹ́ dọ́kọ̀ ẹ̀ta àdúrọ̀ náà àdúrọ̀ náà ẹ̀ẹ̀dàzí ètòrè ìdárùkẹ̀ tọwọ́ ọba ẹ pọ́sùn kọ́ akanyọ́n dọ́k àwọ̀ tọ́ àyẹ̀kọ́ muhammadu àyẹ̀kọ́ so wẹ́ẹ̀kọ́ mẹ́ẹ̀kọ́ nyọ́ kanyọ́ dọ́k ẹ sọ́bìtá so dáìka àwọ̀ mẹ́tọ́nà dí islam ìtọ́pì ìkírìmà rẹ̀ àkókò aṣọ́bìlẹ̀ mẹ́kẹ́ àṣọ gírí ni wọ́n ṣe so ìkírìmà àmúnú ọ̀nà ìfisọ́rì ọ̀nà ìwòjáwùjá àdọ́bìkà rẹ̀ mọ̀nà àmà sàágbó bá na náà rẹ̀ rọ́jọ́ lọ́wọ́ eji ijori ka e, mu'az ọla ajisa wada na ẹ̀wọ̀n káyì wọ̀dọ̀rọ̀ bá hù lọ́nẹ̀rẹ́ ṣúwọ̀nyọ̀ lọ́nẹ̀ mu'az mu'az ha fihi bí jallatin ọka ìjọ́kù mu'az ọ̀rọ̀ mu'az ọ̀rọ̀ bí yẹ́ di amma lakin na ha awai rubu mu'an bakiyar idan aka wa alamin yiwuwa idan don ya ne wata wada ika wufa kenu kuma zaje da kuma ne yi dare-dare donan mu'allakatan hihi don omi mu'an zai genu bijallar da wuka yufa anaiwa faktamala zalika mu'ad don manusowa kuwa ladan hankalin ọ̀gọ́lá yóò já hìn ló kọ̀ntínú dá ẹ̀kọ́ ẹ̀kọ́ ọmọ kan rẹ̀ kọ́ ányà àgbáhà ọmọ ẹ̀sùn ya àlám wọ́n ya yẹ́sùn àbúyádáwó alùmọ̀ alápá bẹ́ẹ̀ kọ́ mọ́ sọ túrù wà lọ́dọ̀ mọ̀lẹ́dáà so ìjà rẹ̀ nìkan nìkan ìwé náà dọ̀rẹ́ tọ̀wán dáwọ́ yìí ní gìdọ́ náà náà sàlámà àzọ́tòwó ìjọ́ ka ụwa wọ́n nínú dìtọ́ bá ń bàbá ọ kọ̀nà kọ̀rẹ́kọ́ wadọ dọ́mà ń tọ́ tẹ́tẹ́ ojú ìwọ́wà nì tó mọ̀tọ̀mọ́tọ́ dọ́ṣọ̀gbùyọ́n àtàfàṣọ́lá hànù kóró dọ́dà hàn wọn so ọ̀rọ̀ àdá wọ́stọ̀mọ́rọ̀ yóò jáhìn dọ́ tura ẹni rẹ̀kùn ọ̀rọ̀ anyá dọ́ kọ̀ntínú rẹ̀kùn sẹ́mẹ̀ àgọ́wé wọ́sí ọ̀nọ́nyẹ̀ni nẹ́yọ́ ìjáìdú húwà wà hóhù àti ọ̀nyàrá nù ọ̀gbọ́n bí lẹ́kọ́ àyìnà ọ̀nà mọ́ àti áwọ̀ hata nala ahuhu shahada furu da wonya na nile kolo wabaki ya huwa oni ezale wa onile kono o wana yara hata zaman Uthman furu tumi Uthman anawi third caliph Uthman anawi khalifa auta radiyallahu anhu so oka itopono noni asiratu nabawiyya ibn Hisham itopono ni sira rutopa ani ibn Hisham lọ́kàkà ní volume 1 page 634 and 635 ọkà nàktájú fi zamani na haza ọkì ó iye ní ọdúnwà ìkáyanyí inú wọn ìná náà alẹ́dí na ìṣòro umarnira ìná náà min amsali ha ula nisari yanyi ẹnu onyenena al-ummahat yana ike onyenin onyenin al-ummahat zai onyenin almu'min náà ti dédé wíwọ́n wọ́n yìí asọ́dìkọ́t anáìká ẹnẹ́ kẹrẹ̀rẹ̀ ẹni imani ẹnẹ́dọ̀ alawati anáìká enwúrí mẹ́yẹn ẹni àfọ́rọ́jìnà mísìláha ulá ìljahabẹ́zà ẹni wọ́tọ́ ẹn ẹnwú irimi jahabẹ́zà jahabẹ́zà jamu jehbiz haka jehbiz ọ̀rọ̀nà ẹ̀kẹ́ láhù sha'anun arim people of valor ẹnwú people of substance lẹ́nu al'uzama anaika ẹ̀nẹ́yìn báyìí alẹ́dínà láyò ìbú na hadisan ilá anìl jihad anaika ijẹ́rin àmá agbóyẹnu ìfáwa ẹnmìnì ìsikẹnẹ̀wó kékeré ọ̀rẹ̀kẹsọ́rẹ̀ àkàkàrí jihad bẹ̀ ima nasir ẹ̀dà kìrìkìrì kù jihad dẹ̀ ni wí ní islam nyakẹ́bẹ̀bá awì shahada ọ àwọn ẹni tó lẹ́kọ́ dẹ̀ ni sùtúzọ dẹ̀ ni sù shahada ummahatun oka onyi ewin enwuri menya na kan yo adidna abna ahuna, eni benet prepare je ni li jannatin akwai aljanna ana ka aljanna non araduha uganan ka ardu samawati wal aljanna uganan o oh, ganason kisawi sama oritis umur subhanahu wa ta'ala oka wasari'u ila maghfiratin min rabbikum وجنة أرضها السماوات والأرض وعدت للمتقين سورة آل عمران ومريك يا هيدي تنبا كالجان كنيا أوغانا في ساموريتيس ẹwọ́n yẹn ni ìtìyí yẹn ni yóò àdídìna àbúná ahúnna ẹni bá náà pẹ̀lú yẹn ni forward lè jẹ́nà aljanna náà ka ardu samawata láàdù fahal tabhol al'um ọka ọnyíwá kó àtúgbò náà nà dá àwọn ẹsá àǹtà ìdà ìbìnáhá kọ̀nà rédíò yẹn لمثل هذا الخير العظيم on refugian from engu uh, utosi ọba mbanyenen radiyallahu anhum wa adahu ọkọ̀gbọ́ wa wa hazikil khansa ọsọ́nibi khansa khansa ila hanori onye novin dọwọ jaha inu mun tó múrí sọlọ́tọ́lọ́ aka kọ́dọ̀ jaha inu mun tó múrí ẹwà kọ̀ ọkwọ́lọ́wà gún dọwọ́ jaha ọ imeri jọwa àti sẹ́kẹ̀ náà hàn bẹ́ẹ̀ àṣẹ́ra hẹn ẹwọ́n ní ìjì ní ìyàn dẹ́n kúmá ọ̀rọ̀ kàrẹ̀ dẹ́ ṣáhẹ́rà ẹwẹ́ akọ́lọ̀ agúdẹ́ kọlọ́wágún kájẹ́ nọwá hẹn ẹyára jẹ́ fẹ́dẹ̀kì kọ̀nsá eré hàn kúnìyànrí umu ṣùhàdá umu ṣùhàdá ọ̀nyí ṣùhàdá sẹ́mẹ̀ akẹ́ ọ̀nyí ṣèhìdì na nọ́mẹ̀ẹ́nà ẹnẹ̀ẹ́nà wọn not train dábẹ̀ ní jihad dáhẹ̀ umu ṣùhàdá sẹ́rí kún ní alhanzan ìrà ọka takọ́dọ̀mà arba min al-abtol ọka o pírẹsẹ̀ntì ẹ̀nà ẹni al-abtol al-abtol jẹ́mù batol batol obi ni hero ẹlọ́nà ìka ẹkùra ẹkùra ẹ̀yọ́ tí ń tọ̀bàká ẹ̀zẹ́nẹ́ni èrí mẹ́ẹ̀tẹ̀rẹ̀ ashujan anaika wallahi enniwa anaiwe ayinu yẹtẹ̀rẹ̀ lizudi and din islam obi enne get ready dai sirri islam wabi maza ausatun ọka sẹ́bi wọ̀síyà wabi maza ausatun sọ́sì kọ́ ọ̀nà kọ́lá tìláhùn ọka ìwẹ̀ka ya bá ní ya máa hẹ́ oníjẹ́ onẹ́nu innakum aslamtum ta'i'ina yani kislam on do do ameni ta'i'ina with total and unquestionable obedience was ameni man ta'i'in Eva kon le ko do islam ni eba on da on do ẹ̀hún wọ́tọ̀ kọ́ islam lówà mẹ́ni wàhájẹ́tù mọ̀tàrínà lóhun rẹ̀ kùrádà ní ló migrate ló kọ̀rọ̀ náà tẹ́lẹ̀ medina ní sẹ́mẹ̀ agbóríká wéèdì mọ̀tàrín bíbá ẹ̀nẹ́bí ẹ̀sẹ̀yárikọ̀ choice àwọn ní ọ̀nà wọ̀wọ̀lọ́hì ọkà máa ṣúmùrí ìkúrú alẹ́dì láìláha ìláhùwà ọkà ọ̀nyí

ọka ma hajjantu hasabakum ma hajjantu hasabakum ọka ime hore mi ni family adawo ezi to hore mi ni hasaba oni me imu dibi anaka aka emagu dibi anabanye anade lineage awon otu wa ma gayartu nasabakum then oyi gonu gen ni mere we gayi bi mana me moso ni adire me moso ni adoso abawon ni ma ya dikonya so dominica is eh, kono tuzu janika wallahi ye ko nyonu nyinni onye ni shi hi yon onye gboro onye kumu kuma yon mun odo ma ba juta bai wa alamu ya ni baka anna darul akhirah kafa da dala we ri da niku khairu min daril faniya onno nyo iza undo no le e hono naik alfaniya oje dotan wallahi lazim we e hono eh, ana min arwo nyanka wọ́n mọ̀ ní àtúndúré wéèzì kan wáyé ẹ̀hùn náà mẹ̀mẹ̀hẹ̀mẹ́ yàtò mẹ́bìdó mo yíra ọ̀wọ́ àyẹ́kẹ̀rẹ̀ wèèrè síkú lérí àyẹ́ tv àyẹ́ dstv àyẹ́ zẹ́ọ̀sọ́rì ìwúyẹ́ ní bridge wọ́n mọ̀ ní erédùn ní eréka nta ẹkọ̀ ẹ̀yẹ́ dùn sùdé àbúfẹ́ ńlọrọ̀ èèyàn ọdún tí èso náà fẹ́ ní o ní ẹ̀má ní mọ́tò ẹ̀mí alhamdulilayi ó sàtínlẹ̀ ẹ̀má sáàmì akẹ́rì brocade àtọ́gbọ́nẹ́wó ọgbọ́nẹ́wọ́náwọ́ túwèrè àbádìrẹ́ sáàsọ́bẹ̀ núnyìn wọ́n mọ̀ ní àtúndúwèrè dánmórí mẹ́ka ọ̀dán on yíò ká ẹ̀ńkẹ́mi ọdún nílẹ̀ká ṣúkú ẹ̀ náà ẹ̀mẹ́ ní èkú nínú gọ́lọ̀ ama ọ̀nà òyìntínà aljanna ọkà wala ta'lamu nafsun ìṣọ́tò sábìlá wala ta'lamu nafsun ma ufiya lahum min qurrati a'yunin jaza'an bima kanu ya'malun òmìnirka ẹ̀yìn wọn rẹ̀ ìsáná sí tẹ̀ ẹ̀ náà nǹkan óòrè èèwọ̀ sí dòòrè ẹnìkọ́rì qurratu a'yun ìníṣẹ́rẹ̀ èèwọ̀ sí kòlòrè èèwọ̀ ohun lẹ́nu èyí ìṣọ́ náà wọn náà wọ́n tó bú sọ́lọ́ sọ́lọ́ الجنة فيها ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر Oka àyínà aljanna ìfẹ́nà ìkẹ́ èé onílùdá enjoyment náà ìka ó tọ́ ọ̀rẹ́ da, kuma enjoyment náà ìka ọ̀rẹ́ òkó tó máyìn oró ìṣòro náà yọrọ tí ọ̀nà ní ẹ̀nà káyọ̀ lọ́kà ka ni

واتقوا الله بأنهم يؤمروني لعلكم تفلحون كبير إلى أمور سبحانه وتعالى الله متواريهم بما نكاي جنن أدواء إيه، الله إكتبار إن البلاغة إيه، وأمور ما كادي أن بسورة الإمران يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون فإذا رأيتم الحرب أكأين جن يوهي لتعني لكم إسلام دوره أي أيوة، لكم تاشي هنكلي ẹ̀rù wọn náà kọ́ lẹ́yìn boko haram sáfẹ́ràn ẹ̀rù náà kà ìrẹ́kù flag bóòrò tù ọkà dúwẹ́ka ìrẹ́kù kọ̀dùsẹ́m marot ansa kẹ́hà dúwẹ́ka ákì sẹ́m marot ansa kẹ́rùbán àti dọ́rọ̀ man sọ parawan ọ̀nà sẹ́m marot ansa kẹ́hà àmọ́jì nǹkan ọ̀ka ọ̀gá ìrẹ́kù ọ̀rọ̀ àtàjẹ̀ wàjẹ́lẹ̀lẹ̀ náírọ̀n an àwọ̀rọ̀ kẹ́hà irekwọrọ adịra anaghị ozi ime arị abalị dị mana irekwọsi na-etetere ọka fatayamamu fatabibana faksudu tayamam ọrịa ọka sedania nne duwa nyotina ini duwa rizol nne wọtisa ka iya na na ai ewu na ka na nkata iya na wàjálìdù rọ̀fẹ́ sáà ọka gbẹmọ̀sọ́rọ̀ níka àìká iye nùnà ní ọrí iye nílé kúnyí mahọ́rẹ́ iye náà ní wọn rẹ̀ ọkọ̀ awọ́mẹ́ ni tọ́fúrú belgona walkaroma ọka dóòrí ọgbọ̀n ní ọgbọ̀lẹ́kọ́ walkaroma dóòyún báyìí ní fi dárí kúldé walmakoma ẹni àhánáìká ìyá nílọ ẹ̀zẹ́mà dọ́rọ̀ ha oríṣi dọ́rọ̀ iná alif ha omi ni intaha mana eléré a ni tí ọmọ náà fahal min al ummahatil yawm oka anyi akunyi inonyi ani kunya ajin man tusu ibna abnaaha ana kwa hijandom ani wi bi misli hadhihi al wasiya al azima dede eleye wozi anaika obi oyi wozi anaika owozi wozi obamba nyon ere non oka oyi ni anaika metoro so al khansa sha'iratu bani sulaimin da muhammad jabir muhammad jabir man ciruyi ina da yi a zanen ya yi eh wait one ah okay ya ogwon na huno ya jike so are ni ni enwu utopenen umawon na asai kawa wa ba hannu ke an yi zuri yanki waju zuri onye ana ti jan nere ko daika ijan ne ana tuna wa be ono be no so na ke ne don ren radiyallahu anhum ajmain wa ki so do million so area is very important so that one thing. ẹgbẹ́ ìmẹ́nà ní brẹ̀sánlẹ̀ náà ọ̀tọ́ wà títọ́ ìjẹ́ nílé ẹkọ́ mọ́rí ní ìkàbírí mẹ́mí kó túwa because òórọ̀ náà ó wa náà wọ́ ọ̀chọ́ mascalas ọ̀nẹ̀rẹ́ chinese kẹ́yàrẹ́ ẹkọ́ ọ̀nyára because islam ya sí mi islam

effect we're going to be late.